tó fi Al-Qur'an Karim tó lórí wọn tó jẹ́ kó nìkan ló kù tá a tọpa rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá wa kẹ̀kẹ́ àtìgẹ̀ fáànàbà Muhammad sallallahu ta'ala sallam ọlọ́run ẹni tó ọlọ́run bá gbé dìde láti rántí gbogbo àgbáyé láti díṣẹ́ Islam ó sì jíṣẹ́ ọlọ́run bá náà débi tọ́lọ́run fẹ́ kó jẹ́dé torí pé àmọ́ iná ńlá ni bí ànábì sallallahu ta'ala sallam bí ìbámu àmọ́ náà náà ṣe tí ò bá bíyà àmánà ta ni ò bá tún bíyà rẹ̀ ó gbìyànjú púpọ̀ ọlọ́run bá ẹ̀rọ náà lábẹ̀ kó bá sàlékún kí a ti gẹ̀ fáwọn ará ilé ànábì wa muhammad sallallahu alaihi wasallam àtàwọn fáàbò rẹ̀ àti gbogbo ẹtí ń rojú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀rẹ̀ alkiyama lẹ́yìn náà àkíyèsí tá a pèrà wá sí lónìí ni ká èrò wa dì lórí ìpèpè sójú ọ̀nà ọlọ́run torí wípé ọ̀kan nínú gbòógì nínú ẹ̀sìn ni tẹ́bá ṣàkíyèsí ìpèpè làwọn èèyàn kan pè táwọn èèyàn fi fojú ọ̀nà ọlọ́run tí wọ́n fi fi ẹ̀sìn ọlọ́run lẹ̀ tó tí ò bá ti sí rò rí èèyàn lórí ẹ̀sìn ọlọ́run ọba mọ́ kò sí gbogbo ọkàn ń bẹ̀ mọ́ náà nìyẹn àwọn èèyàn wà nínú ọ̀sọ́ ìsìláàmù lónìí rẹpẹtẹ tí ò sọ́kàn wọn nínú ìsìláàmù mọ́ iṣẹ́ kan làwọn èèyàn kan ṣe débẹ̀ tóbìnrin bá sọ̀rọ̀ àbọ́kùnrin sọ̀rọ̀ nínú ẹni tó ṣọ́ ìsìláàmù ń bẹ lára rẹ̀ tí ò sí ẹwà ìsìláàmù lọ́kàn ẹ̀ sì fi tàkàbírù bànújẹ́ pé tó bá yẹ pé ẹni tó ṣọ̀ṣọ́ ìsìláàmù ló bá sọ eléyìí ẹni tí ò wá sí ọ̀ṣọ́ ìsìláàmù lára ẹ̀ gangan wá ń kọ́ báwo ló ṣe hùwà lẹ́yìn wọn àgbà náà ibi táwọn èèyàn kan ṣègbìyànjú dé wọn ò wọlé òròrí náà ni wọ́n ń bá jà ọkàn náà ni wọ́n ń bá jà tí wọ́n sì rí sẹ́ṣe kí ó tèkè wa ní gbogbo láìfò wa tó kù láti dáhùn yẹn padà sójú ọ̀nà lọ torí wọ́n ti wọ́n ti ṣe àṣeyọrí tí wọ́n fẹ́ wọ́n ti ṣe àṣeyọrí táwọn fẹ́ síbẹ̀síbẹ̀ wọn ò sinmi wọn ò sọ́pọ̀ àti bá tí wọ́n jẹ́ ẹjá tí wọ́n lẹ̀ kí ló tún kù nineteen ninety five ninety six olùkọ́ wa kan sọ fún wa wípé kò sí tó kàn wọ́n pẹ̀lú láwàní yìí kò sí tó kàn wọ́n pẹ̀lú gúntúrà yín ìtumùdàbórí kò sí tó kàn wọ́n pẹ̀lú orúgbọ̀n yín tí tọwọ́ wọn bá ti tẹ ọkùnrin láyò bàálù nàbí àmà yímíkún wà lábí àbà áàtìkùn kò sí tó kàn pẹ̀lú àbáyà tọkùnrin wọ̀ àbí tóbìnrin wọ̀ ìdá afsadu máa fi dá àkìlì hìnà olùkọ́ wọn fọwọ́ sí gbígbá àyà níbi ọkàn onímọ̀ fi jù gbọ́lọ̀ tó lòdù ó lò ní pidgin lédè wọn ẹ ìdá absadu máa fi ìjú wà hínà àyè máa fi dáàkì tí a bá ti bá nǹkan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òsì jẹ́ oníwọ̀n wọ́rì mọ́ láwà ní ó bà wọ́n lẹ́rù mọ́ àbáyá ó bà wọ́n lẹ́rù mọ́ kò sí nǹkan tó irúgbà tó kan láyọ̀ ó bà wọ́n lẹ́rù mọ́ wọ́n sì ti achieve? torí pé ó ní ashabul amaim wal abaat alábàáyà ńlá oníláwàlẹ̀ ẹrù ọ̀sọ́ ẹlẹ́rìí tọ́rọ̀ bá jáde lórí àwọn ẹmú sì jáde lójú yìí so yóò tẹ́kì wa ní ìgbésí ẹyẹ wa tó kù láti pèpè sójú ọ̀nà Ọlọ́run kí tó mọ́ àwọn àpèjúwe wa ẹgbọ́rọ̀ tó náà bá sọ wípé wa man ahsanu qawlan mimman da'a ila Allah pé ẹ̀ máa ń sọ̀rọ̀ láyé àhán tó kéré tẹ̀ ń wò yìí bọ́yọ̀ ni mo ti ṣe lẹ́kṣọ̀ ti mọ́ńtílẹ̀ tó lọ ìyẹn ń ti ara ìwà lòjẹ́ náà yẹn sì ń tara ẹ̀wọ̀ náà ọ̀rọ̀ náà ni ó sì jáde ń bẹ̀ débi wípé téèyàn bá dákẹ́ ń gbà míì gan-an kìí ṣe gbogbo gbàdákẹ́ náà ni àìbíyàn léèrè torí pé wọ́n ní àtàkìtò láyé sábà ilé ìkọ́ gbogbo ẹni tó bá dákẹ́ yorùbá náà sọ pé àìpé kílò kílò nító wí làwí nító wí nító wí lànà sọ àsọ pé nító wí nì yẹn pé àyìn tó sọ̀rọ̀ àìfọ̀rọ̀ ó ti ti lọ́dọ̀ wọ́n kìí ṣe gbogbo gbà ó tí yẹn bá dákẹ́ ó sì dákẹ́ tẹ̀gbẹ́ kò sọ̀rọ̀ eléyìí ò sí nínú súnà àwọn ànábì ọlọ́run alayhi musallatu wassalam wa man ahsanu qawlan mimman da'a ila Allah kò sẹ́ni tó sọ̀rọ̀ ọ̀rẹ́ jẹun tó pèpè sójú ọ̀nà ọlọ́run kí wá ló dé tá àmọ́ du ọ̀rọ̀ yẹn kí ló tá àmọ́ du áyà yìí pé màá jẹ́ kan tó bá ṣe pé kò sẹ́ni tó sọ̀rọ̀ tó lóore jù láyé jẹun tó pé èèyàn sójú ọ̀nà ọlọ́run sẹ́sìn ọlọ́run tó dá èrò rí padà kí ló fà sáànà jìjàdù ááyà yìí tó jẹ́ pọ́rọ̀ mi là ń sọ dípò gíbà dípò ọ̀rọ̀ ẹ̀yìn èèyàn ò ṣe pèpè tó wá pé abágbá ááyà yìí dípò irọ́ dípò òfófó ìṣe máa fàsìkò yẹn pé èèyàn dípò ọ̀rọ̀ náà ní méjèèjì mo sọ fáwọn èèyàn mo ní mò ń gbọ́ mò ń gbọ́ ohun ṣéèkù wa ìyá náà ohun ṣéèkù mọ̀ṣà ayékìnà torí pé àfa àfa àfa àfa àwọn àfa àfa wa ni wọ́n àbá wọn láyé à ń sọ̀rọ̀ ọdún tó ti gbé lọ́gọ́rùn ọdún méjì ọdún sọ́hìbù tafsir àdúwálì àlbàyàn àbí wọ́n ń gbọ́ ohùn wọn nínú bẹ́ẹ̀ tí ń kà nǹkan lẹ́yìn náà là ń gbọ́ Allahu Akbar ẹni tó tún jẹ́ ọ̀kan náà ọmọ wọn tó jẹ́ pòfẹ́sọ̀ àgbà tó ṣẹ̀ṣẹ̀ lọ ní tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ pé padà ní nǹkan bíi bóyá ló tọ́dún kan kò sí tọ́dún kan báyìí táwọn náà fàyè lẹ̀ ọlọ́run fáwọn náà lẹ́mìí gígùn tó tún jọ́ ọmọ bàbá tá a sọ yìí tó jẹ́ àfáàgbà lórílẹ̀ bẹ́ẹ̀ bá ka tàfsírù tá a sọ yìí èyàn ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ebi tọ́lọ́run ọba tí ẹni tó kọ ọ̀rọ̀ yìí ẹni tó kọ tírà yìí Ọlọ́run orógun ìmọ̀ jẹ bẹ́ẹ̀ bá ka tírà gbìlẹ̀ tàbí pẹ̀tẹ̀ wàá gbóhùn sheikh àwa ń gbóhùn wọn ní ọdún mélòó sísìn nítorí ọgọ́rùn-ún ọdún méjì èèyàn mélòó ń sẹ̀mí nínú àwọn tá à ń sẹ̀mí lọ́wọ́ rẹ̀ láti ìgbà náà dìbò níta bẹ́ẹ̀ bàwọn ni pé wọ́n sọ̀rọ̀ kalẹ̀ wọ́n tún kọ tírà wọ́n lọ gbogbo ẹni lọ bá wọn lálẹ́ tí a mọ̀ nísìn bẹ́ẹ̀ ni làwọn kan sọ̀rọ̀ láàbí àwọn náà sọ̀rọ̀ burúkú kalẹ̀ sáyé àwọn náà ti lọ bóyá wọ́n tún kọ́ lẹ̀ tí wọ́n náà lọ bá wọn báyìí torí pé ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n náà tán lápèjúwe ẹ lọ sí thirty forty fifty years àwọn olórin tí ó bá ń lògbà nígbà náà láwùjọ tàwa yìí náà ẹ lọ bèrè àwo tán kọ́kọ́ gbé jáde kò parẹ́ lọ́dọ̀ àwọn tí ń fi àwo olórin ṣòwò ẹ sọ wípé àwo tó kọ́kọ́ gbé jáde lẹ́fẹ́ rà ẹsẹ̀kẹsẹ̀ mọ́ gbé jáde fún yín àwọn náà ti sọ̀rọ̀ dálẹ̀ wọn ti lọ àwa náà ò sì gbìyànjú àti sàmúṣe àyà ìkan sàmúlò àyà ì àbí à ń lérò wípé torí pé ní ìsìn nínú ẹ̀kọ́ yóò ti máa yá àwọn àtàjọjọ́ mọ́ pé wàmán ahsanu qawlan ipò onímọ̀yẹ̀ wà nínú usul fiqh lábùsù yẹn ó kárí gbogbo èèyàn àtọkùnrin àtobìnrin àtẹnitókè wà àtẹnitókè yóò àwọn àti ẹnìkan kan mọ̀ lò níwọ̀n bá bọ́lọ̀ sí ní kágbára ẹ mọ́ àbí pẹ̀lú gbàgbára tọ́lọ́run bá fún kò sẹ́nìkan tó sọ̀rọ̀ tó ràn tọ́lọ́run yọ nìkan lẹ̀ láti má lè jèrè ayá ẹ̀ àfẹ́ tó wáyé pé kò mọ nǹkan kan nínú Islam ta ló ń tàn tó sì jẹ́ mùsùlùmí kò sí mọ nǹkan kan tó dá lójú kò mọ nǹkan yẹ ọ̀kan tó dá lójú ní Islam ta wá ló ń tàn tó jẹ́ mùsùlùmí òdodo wọ́n láwọn ààyà ẹ sọ̀rọ̀ islam pẹ̀lú mi kódà bó jẹ́ nǹkan yọkan tàílẹ̀ni náà tó jẹ́rùn sí mi òdòdó tí ò mọ̀ nǹkan yọkan tó sì dá lójú pé eléèlò òdòdó ẹlẹ́ẹ̀kejì ó dùn ila sabili rabbik pèpè sójú ọ̀nà ọlọ́run ọba rẹ̀ mọ́ ìbọ̀ níbi ẹ̀rí nì ìbánisọ̀rọ̀ pẹ̀lẹ́rìí níbi yàtọ̀ sí hikma wàjáàdìlìhùn bílẹ̀ fi hí àṣà ẹ sì bá wọn fọ̀rọ̀ ẹ bá wọn fi ọ̀rọ̀ ẹ wọn fi kùn lọ́nà tó tọ́ in tó bí àwọn àkàwé mẹ́tẹ̀ẹ̀ta yìí a sọ lọ́rọ̀ nítorí wípé kọ́n bá jẹ́ pé ọ̀rọ̀ ta ní ká fi pèpè sí ojú ọ̀nà kọ́n bá jẹ́ pò náà láti léèyàn kó lójú ọ̀nà ẹ̀sìn gba àwọn kakọ́ lọ́n lọ́mọra wọn yìí o bil hikmati wal maw'izati al hasana wajadihum ha nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yà tọ̀tọ̀ nínú ọ̀rọ̀ wọn kan Abu Hurairah radiyallahu ta'ala anhu wọ́n gbọ́ alátọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam ó sì sọ náà bá sọ wípé mọ̀ndẹ́rà ilẹ̀ àhúdà ẹni tó bá pèpè sí bí ìmọ̀nà kana lahu min al-ajr mithlu ujuri man tabi'a tíyàn bá tẹ̀lé tíyàn bá tẹ̀lé ẹni tó pèpè yẹn tí ẹnìkankan ò sì ní àní ibùtẹ́ nìkankan kù nígbà kejì náà nínú àdéhìsì náà bákan náà wọ̀mọ̀ dẹ́hàn ilà àzọ̀láàlà ẹni tó bá pèpè síbi àánú olùpèpè síbi àánú ló sì pọ̀jù láyé lónìí wọ́n ṣiṣẹ́ lára wa gan across the globe gbogbo ayé ni ọ̀rọ̀ wáyé nínú sọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí láyé lónìí tó fi délẹ̀ lárúbáwá wọ́n ti tú àwọn èèyàn wọn lẹ̀ àwọn tí wọ́n ń sin lọ́hùn wọ́n ríra wọn sí bí ìgbà táwa ní ìgbèkùn pé irú ìdààmúdàbọ̀ wò lélẹ̀ irú ìmúnífàpamọ́ra wò lélẹ̀ ẹjẹ́ ajáyé wa ìjọba kan wá dé wọ̀ pé ìgbèkùn lélẹ̀ lóòótọ́ ẹjẹ́ tú wọn lẹ̀ wọ́n jẹ́ ìpè dùhátù dọ̀làálà àtọ́ sọ pé a fẹ́ labrate àwọn èèyàn a fẹ́ lójú ìgbésí ayé ẹ̀sìn ti kọjá kóníkálukú gẹ́ẹ̀nì freedom whereas ọlọ́run ò free wa ní ìtójú òótọ́ ọ̀rọ̀ kan bẹ́lẹ̀ àmọ́ nítorí oríire tó ju táwọn èèyàn ń ro wọ́n pè ní freedom yẹn lọ ló fà tọ́lọ́run fi free wa o àdúnìyà síjìlì ní mọ́mì ẹ̀wọ̀n láyé jẹ́ fún mọ́mì ni àdìsànábì ni sọlọ́lọ́ òsàràsọ́là kò sẹ́yìn kan tó lè rọ̀gànù lágbàńláyé wàjánà tòlùkáàtì àlùjánà kèfèrí ló sì jẹ́ are we free sáà ní freedom freedom tayé la ní ọlọ́mọ sí wa lẹ́rú ọlọ́mọ sí wa lẹ́rú ayé àmẹ́rú ọlọ́run bá ní wá ìjẹ́rú ọlọ́run à ní freedom a lè sọ a lè sọ tó wù wá àti tọ́lọ́run fẹ́ ká sọ a lè bá wọn dá sàn tó wọlé ẹni ló lè fẹnu ẹ̀ tí èèyàn bá fẹ́ máa padà sí aburú in tó tọ́ kó fẹnu wí nínú tó wá tọ́jú tó lóore jù ní pé ẹ̀pẹ̀pẹ̀ sójú ọ̀nà náà a lè jẹ tá a fẹ́ jẹ àfi tọ́lọ̀ fẹ́ ká jẹ a lè wọrú aṣọ tá a fẹ́ wọ̀ àfi tọ́lọ̀ fẹ́ ká wọ̀ àtọkùnrin àtobìnrin a lè fẹ́rù obìnrin tá a fẹ́ àfẹ́rí ìtítọ́lọ̀ ń ṣe ní ẹ̀sà fún wa tó sọ pé irú àwọn ilé lẹ́fẹ́ gbogbo tí mo sọ pápátá lọ́lọ́ yẹn nànánà rẹ̀ tó fi ráwọn òjíṣẹ́ rẹ̀ sọ́tún ní sáà tọ́lọ̀ sọ pé ẹfẹ́bìnrin báyìí ẹfẹ́bìnrin báyìí ẹfẹ́bìnrin báyìí ẹ mọ́ fa àwọn obìnrin báyìí ń fa àwọn obìnrin tẹ́ lè fẹ́ lẹ́yìn wọn oníwà ọ̀hìnlẹ̀lẹ̀kún máa ọ̀rọ̀ àdáyẹ̀kún lẹ́yìn àwọn tí mo kà á lẹ́wọ̀n náà fẹ́yàwó ṣe àwífìrí kódà bẹ bá tún fẹ́ báwọn onípò bá sì ti àwọn onípò nínú Islam lónìí tó pọ̀jù nínú wọn wọ́n á fẹ́ yàwó karùn-ún wọ́n á fẹ́ kẹfà wọ́n á fẹ́ keje lásìkò kan náà gbogbo wọn sì mọ̀ ẹ̀bẹ̀ lábẹ́ wọn àwọn ọ̀gọ̀rọ̀ mùsùlùmí tí wọ́n ti wá bàrò orí wọn jẹ́ wọ́n mọ̀ pé àtàwọn eléyìn yàtọ̀ fẹ́mọ̀ fọ́lọ́lá ni wọ́n ẹnìkan tí ó hàn tó rú wọn àwọn ni ó jẹ ní ìbáwí ní ó jẹ ní ìbú wọ́n ń sọ pé ọ̀sẹ̀ pọ́ bá wà ní àwọn léyìn tàwọn bá yàtọ̀ níbo sáwọn pé léyìn lówó púpọ̀ ó lọ́lá púpọ̀ tẹ́nìkan bá ti bímọ fún 5 million ní ó fún sẹ́mọ̀ pé ń tọ́jú wọn ìyàwó méje sí wà lábẹ́lẹ̀ ẹ̀kan náà tàbí jù bẹ́ẹ̀ lọ ìròrí làwọn èèyàn bàjẹ́ dáwà ni wọ́n ṣe ilẹ̀ fi gbọ́ nínú àdísì pé wà mọ̀ dáhàn ilẹ̀ àdọ̀lá àlà ẹni tó bá pèpè lọ síbi àánú kí ni ó jẹ́ pé kẹ́ẹ̀nà àlẹ́ ìmìnà ìsìn yóò ẹrù ẹ̀sẹ̀ ó wà lórí ẹ̀ mísìlọ àtàmìmọ̀ sẹ́bíà dèédé irú ẹrù ẹ̀sẹ̀ táwọn tó tẹ̀lé rù lónà òórù ìdáàmọ́ sí láyé mọ́ bó làwọn eléyìí náà ó ti bọ́m̀bẹ̀ báyìí àwọn èèyàn kan kó àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run wọ́n pèpè wọ́n pèpè wọ́n ṣàìsùn wọ́n ná gbogbo ìgbésí ayé wọn tán síbẹ̀ àwọn tí wọ́n kó sójú ọ̀nà ọlọ́run sì fẹ́kù síbẹ̀ ẹ wo orí oríire ńlá yìí àwọn èèyàn kan sí àwọn èèyàn lọ́nà wọ́n bá ti wọn jẹ́ láyé tó sì ní collection pẹ̀lú ìbàjẹ́ àtòrí ibú àríkìyà àmà àwọn kan sì wà lójú ọ̀nà àwọn tó sì sì wọ́n lọ́nà ò sí láyé mọ́ ẹ wo commission táwọn náà ń gbà títí dòní ìntàbí nílé èrè tó tóbi tó ga tó kọyọyọ òun làlá mọ̀ rí kápẹ́pẹ́ sójú ọ̀nà ọlọ́run in tó rọ̀ mọ́ lóríire ọlọ́run nìkan ló mọ̀ ọ́ lẹ́sàn ṣé ẹ mọ̀ pé híyà amẹ́lú làǹbíyà kò sí nǹkan mi táwọn ànábì ọlọ́run wá ṣe láì bí wọ́n wá pèpè sójú ọ̀nà ọlọ́run lọ àtàwọn tọ́lọ̀ bá ránṣẹ́ àtàwọn èèyàn tó jẹ́ dùn áàtù mùsùlùmí kọ́dí ìyáàdì tí ìbá ṣe mistake àti pé kí n tí lọ́dún yẹn ẹ máa ń ṣàkíyèsí àwọn ànábì ọlọ́run mo sábà rán àwọn èèyàn létí ọlọ́run máa máa yọ ànábì Suleiman alayhi salatu wasalam ó fi ṣàpèjúwe pé tí n bá fẹ́ ṣe gbogbo wọn bẹ́ẹ̀ kì í ṣe nǹkan tí kò sí nǹkan tó nílé lọ́dọ̀ èmi ọlọ́run ẹ mú tànábì Suleiman kó ẹwà àwọn tó kù alayhi salatu wasalam ẹ mọ́ sí láyé bí ìgbà tí ìsìnkọ́ ọlọ́run ló rán wọn sẹ́yìn ẹ̀wọ́n ti lọ ayé pẹ̀lú òkun pẹ̀pẹ̀ tẹ́lẹ̀ ìwọ̀n sì dí wọn lọ́wọ́ kí wọ́n pẹ̀pẹ̀ sójú ọ̀nà lọ wọ́n sì pẹ̀pẹ̀ ẹwà nábì nínú àrẹ ìsẹ̀lá ẹwọ yọ ọdún tó fi pẹ̀pẹ̀ náà around fifty years táwọn abẹ́rẹ́ alẹ́ èèyàn mélòó ló jẹ́ pé kó torí kọ́ lọ́n parí lásìkò rẹ̀ kò sì kó tútù kò kágara Yusuf alayhi salam wọ́n parọ́ mọ́ ó sì wẹ̀wọ̀n tọ́lọ́wọ̀n bàbá fẹ́ tó wẹ̀wọ̀n kò ní wẹ̀wọ̀n nígbà tó wẹ̀wọ̀n ìbànújẹ́ pé kí a ní kí ló bírú eléyìí irú àgbákò wo ni kò dí lọ́wọ́ láti pèpè nígbà tó bá a ní àtẹ́bí àwọn èèyàn kó lójú ọ̀nà ẹ̀bọ ó tún pè wọ́n sínú islam tó pé islam gbogbo àwọn ànábì ọlọ́run bá ti bẹ́ẹ̀ ni lànàbí wa muhammad sallallahu alaihi wa sallam gbogbo ògbésí ayé rẹ̀ ló lò tán pátápátá láti gbà tọ́lọ́run bá ti gbé dìde lánàbì sallallahu orí ìdágunláṣe ni tó kọ yọyọ orí ìkúníyẹ̀yẹ́ tó lágbára gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn nǹkan tí mò ń kà yìí ìlú tó péyìn ó pàṣẹ ọlọ́run bá ti tẹ́nìkan bá wà láwùjọ wa yìí àbáwùjọ kan bóyá ẹnìkan àbáwọn jàmáà kan wọn tà fún wa mọ́ wọn ò sì dára ta sì mọ̀ pẹ́sẹ̀ ta sẹ̀ ni pé à ń sọ pé káwọn èèyàn ó gbà wípé la ilaha illallah ẹ̀sán tó lè tẹ̀lẹ̀ tá a mọ̀ wípé tá a bá ti sọ bá àṣẹ bẹ́ẹ̀ mọ̀ wọ́n mọ̀ ta nǹkan fún wa àánú ó sì mọ̀ ra nǹkan nínú òru yìí wọ́n mọ̀ tàbí ọ̀dà fún wa mọ́ wọ́n sì tàyí tó gbóná náà wọ́n sì já pọn mílíọ̀nù kan tó ṣẹlẹ̀ àbí ò nínú tàìsílámù mo fi máa ń sọ nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mi wípé ó ti jẹ́ pé àwọn àta bá lè sọ̀rọ̀ tá a bá lè sọ̀tàn Islam ìlà àfáà lónìí kì í sọ àwọn àta bá lè hùwà Islam tó pé ìtàn Islam la fi ń dá àfáà kì í ṣe wà Islam kọ́nùkọ́ máa ṣàtúnṣe wa tá a bá lọ́kàn bẹ́ẹ̀ yọ ọlọ́run ṣàtúnṣe wa torí pé èèyàn náà làwọn táwọn ń rí fáàtì ìdóòtọ́ ọlọ́run ni wọ́n fi pàtàkì jùlọ pàápàá jùlọ àwọn tó jogún àwọn ànábì ọlọ́run tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n dágun látà ànábì sallallahu ta'ala sallam àtàwọn tí wọ́n tẹ̀lé ẹ má tà fún wọn mọ́ ẹ̀sìn mọ́ ra nǹkan lọ́wọ́ wọn ẹ má fẹ́ èèyàn lọ́dọ̀ wọn ẹ̀sìn mọ́ fún wọn lọ́mọ mi ò mọ̀rú adjective tẹ́ fẹ́ fi qualify ebi gbogbo adjective tẹ́ bá fi qualify ẹ̀ ibi yẹn pa ànábì o sallallahu alaihi wasallam ó sì pa àwọn sàhábà ní lọ́dọ̀ yorùbá wọ́n sọ pé ìyáláyà ibi àti gbóró ajẹ́sìnkú ní ìjẹba fẹ́ fún rẹ́kẹrẹ̀kẹ́ ibi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí ìtẹ́ sọ́mbẹ̀ tí ó ṣe tí ó ṣẹlẹ̀ fánàbí sallallahu alaihi wasallam ìyá wa Àìṣà rọ̀bí àlọ́ọ̀tà rẹ̀ nìkan níbi hadithu christopher steve nígbà tí wọ́n parọ́ mọ́ wọn lórí ìrìnàjò kan tá ànábì rìn ìtàn tó gùn díẹ̀ ni ti mẹnu sọ́tù náà sura twenty four tí ẹ̀sìn tẹ́sìn já wọn lẹ̀ abẹ́ fífún ni ẹ̀yìn tẹ́sùn tẹ́sìn já ẹ̀yà wa ń sọ̀rọ̀ bí ọlọ́ọ̀tà alẹ́ tẹ́ ẹnu haudaj táwọn india máa ń so mẹ́sìn lẹ́yìn ìbẹ̀rẹ̀ yàwá ìṣàwà torí pé kèsì pé léyìn náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹnìkan wà gbẹ̀sìn yẹn kí yóò máa wọ ẹ̀sìn yóò wọ nǹkan yẹn lọ nígbà táwọn lọ sí hájà bóyá ìgbọ̀nsẹ̀ tàbí nǹkan wọ́n ti àwọn èèyàn ti lọ wọ́n mọ̀ pé haudaj ó di aláwọ̀ tààlà àná tí wọ́n ti já wọn lẹ̀ ọmọ rọ́bí Allahu ta'ala anhu nínú àwọn sẹ́nu wọn fi sẹ́yìn àwọn èrò táwọn sì tẹ̀mọ́ bọ̀ lẹ́yìn padà kò dẹ́nìkan lè sọnù àbí wọ́n lè gbàgbé nǹkan kan àwọn wọn bá yàwó Aisha níbi tí wọ́n ti padà sùn sílẹ̀ lẹ́ńbẹ̀ yàwó Aisha fi sẹ́yìn Allahu ta'ala ó ní ah, gbólóhùn inna lillahi inna ilayhi raji'un tí mo gbọ́ lójú ẹni tí mo bá tají mo bá rí pé sọ̀fọ̀ wà nù ó ní ó sì òun ló padà sọ̀kalẹ̀ lórí ẹsìn tiẹ̀ ìyàwó ìṣàwádùn àwọn ọwà ń fa ìsìn lọ kí mo fẹ́ lò ní pé ìyá wa ń ṣàwọ ní ọ̀dọ́ àlọ́ọ̀tàlà wọ́n ní ẹni tó wa ẹni tó gẹṣin táwọn wà nínú háúdájú ẹ̀ kó lè mọ pé ìsí ń bẹ̀ torí mo fẹ́lẹ́ kí la rí jẹ ń jọ́ náà lọ́n ẹ lọ́ ka tẹ̀yẹ́ padà bó ti wà mẹ́ gẹ́gẹ́ mo sọ fún yín wọ́n bẹ̀rẹ̀ sí dákọ̀ àwọn oúnjẹ kan tí ò ní túmọ̀ pé nǹkan báyìí báyìí dáì là máa jẹ kásà ti fi nǹkan síkùn ní kí nǹkan sáà ti wọkùn ni

yẹn pé tó jẹ́ ìyàwó fún ebi pa ara ẹ̀ funfun kìí sàrùn ọ̀rọ̀ tó ìtàn yẹn ò gbójáde párùn ni ó tásìkò kan tó béèrè ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam oníjẹ́ ń fọ́ náà gbólóhùn kan tó lóore jọmọ ọ̀dọ̀ lọ ó lọ atáwò ma lọ́lọ́ta bó ṣe ń lọ bí gilẹ̀ bí lọ nìkan kúta ni ọlọ́mọ lọ́ọ́lọ́ ìwà fún ọláwọn gbọ́lóhùn kan ló bá fún ládùúkà ìrántí ọlọ́run ló fún kò fún léèyàn tí ó jọmọ ọ̀dọ̀ ebi tó wá gbọ́ Fàtímà lọ́dọ̀ Allahu ta'ala lẹ́yìn ọjọ́ kẹta lóní ìfẹ́ sọ ìfẹ́ ìfẹ́ sọ wípé ààrin kankan jẹ ni ìfẹ́ kọ̀m̀pléènì gbogbo àwọn nǹkan wọ̀nyí kò dí wọn lọ́wọ́ àtìṣẹ̀sìn àbí àti pèpè tí ó léyìn bá ṣẹlẹ̀ lónìí tẹ́nìkan bá sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sì lágbímọ̀ lórí ìsìnwó létí àwọn pariwo yìí gbogbo èèyàn kú lọ báyìí fẹ́ kú tán báyìí sọ pé ẹ̀sìn ẹ̀sìn Ànábì sallallahu alaihi wa sallam wọ́n bá débi wípé háwà ló kọ́tìlà ẹjẹ́ apá torí pé ń pè kò sójú ọ̀nà náà wọ́n máa nọ́kọ̀ mi nusratu ad-durub wọ́n máa nọ́kọ̀ minhum illa an yu'minu billahi al-aziz nípa táyé torí táàdì wọ́n mẹ́ni ọlọ́run yẹn tí ẹ̀ bá di ọlọ́run tó di okun ọlọ́run ọba mú àpẹẹrẹ rẹ̀ ni pé yóò lòdì sí ìtọ́lọ́run lòdì sí láàrin àwọn èèyàn àwọn èèyàn mọ̀ kórìíra ẹ̀ ibi táwọn èèyàn ó ti mọ̀ nù kìí ṣe tí ń pẹ́ mọ́sálásí kìí ṣe tí ṣe hájì ní gbogbo ìgbà lápèjúwe ẹ̀ẹ́dàmọ̀ pẹ̀lú tọ́lọ́run fẹ́ àti tó fẹ́ yíwá dọ̀tá àwọn èèyàn bí bẹ́ẹ̀ kọ́ ni kí ni wọ́n bá fẹ́ pànábì sí sallallahu alaihi wasallam ẹ bá wọn nítàn lórí àwọn onítàn lé sí ayé pé kí ló ṣe kì í ló wá sọ lóòjú tí ọlọ́run wa ló ti bẹ̀rẹ̀ o kí ni wọ́n fẹ́ pa sí kí ni wọ́n dámọ̀ràn ní pé ẹ mọ́jà pa yóò dogun ẹjẹ́ á gbé jù sínú igbó tó jìnnà tí ò ní lè jáde sí gbọ́rọ̀ mọ́ sí. Si kí ni wọ́n dámọ̀ràn pé ẹja lọ dé mọ́nú igbó tó bá rìnrìn ìjọ kan tá a gbèjù nù sínú yóò tún jáde síta padà ẹja fẹ̀kan só mọ́lẹ̀ kébi pákú sílẹ̀ gbogbo mọ̀ràn ẹ láyà koran gbé jáde yàtọ̀ sí báwọn kan padà gbà sí láwọn tí wọ́n á sọ ní táwọn ń dá àtẹ̀tẹ̀ lórí ànábì koran gbé jáde tí wọ́n ń pè ليذلوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين tó bá ṣẹlẹ̀ sẹ́nìkan ní wa lónìí kan ní àwọn olùmọ̀ tí wà ní pìlúlẹ̀ wọ́n dẹ̀dẹ̀ lákọ̀ọ́kọ́ wọn ò rí gbé ọtún dẹ̀dẹ̀ lẹ́ẹ̀kejì nígbàgbà ti dẹ̀ lẹ́kẹ̀ẹ́tẹ́lẹ́kẹ̀ẹ́ ẹ̀yà pìlúlẹ̀ ànábì òfin ilẹ̀ tí tọ́lọ̀ mi ní ó fi ilẹ̀ o sallallahu ta'ala sọ́lá àti ọlọ́run ní ìjírá ó ti lé kọjá pé ká mọ́ fìlú lẹ̀ nígbà tí wọ́n dà máa nàbì sallallahu alaihi sọ́lá títí dìgbà tọ́lọ̀ fi yọ̀ǹda lẹ́yìn wá gbà náà kí ló bí kí wọ́n ti àwọn ọ̀ràn irọ́ máa nàbì sallallahu alaihi sọ́lá irú rọ́wọ́ anáwó sáà wọ́n ló pì náà ni sẹ́mọ̀ pé tó bá fi yanu báyàn sọ̀rọ̀ báyìí ọkọlọ ọmọ ṣiṣẹ́ ni onítọ̀hún òní gbọ́ tẹ́lẹ̀ omi máa bìtẹ̀ torí pé nínú tọ́lọ̀ ń pani láti ó dùn rẹ̀ láti ìbílẹ̀ rọ́bìkà hasana kò sẹ́ni tó máa lò tó lè lò dájú tó wà nábì sallallahu ta'ala sallam níbi máa báyàn sọ̀rọ̀ ti máa wọnú ọpọlọ yóò sì máa ṣiṣẹ́ ti sọ̀rọ̀ kẹ́nìkan ashhadu an la ilaha illallah wa annaka rasulullah aba a ru enani iwa la uko ti soro ni ke firi ba so pe ashhadu an la ilaha illallah iwa la wasibu loni ele kan so pe ibi to ku si lo nwa ni mo bi ida mo mo islam kankan iwa la la wa na ori a pe ni a pe wo àwọn tájọjọ́ ọmọ kéwú ẹ lọ mú wá fún mi lónìí àbí lọ́jọ́ mi it's a challenge ibi tá ànábì sallallahu ta'ala fọ́là títí ń gbìjà rẹ̀ tójú ẹ̀ wá pọ́n tàbí tí wọ́n ń kígbe tóun ẹ̀ wá ga ẹ lọ mẹ́yọ̀ kan wá gbogbo ìdẹ́ mú wá ẹ̀rí pé ẹ̀sìn ọlọ́run wọn fẹ́ gbé yílẹ̀ kì í sóun gangan ni wọ́n wò àbùkù sí ìmọ̀ sọ fáwọn sọ̀hábà ní ìrùwánù lọ́ọ̀tà lọ́ọ̀rí ìgbà ara rúṣìlẹ̀kùn ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹbí ilẹ̀ kò tó yẹn táwọn bá bínú fànàbì sallallahu ta'ala sallam irú ẹ̀lẹ́ tó lásọmọ lọ́rùn tí kò sì sí ìgbà Islam tó ní àtúnà mi máa lè láàyè ìdẹ̀kùn ẹkùn anínú owó tí ń bẹ lọ́lọ́ yìí nùbẹ̀ ìtùmọ́ lè yìí ebi ń pa wá kò sí ìgbà kò sí lára àwọn tó lówó ń bẹ̀ rọ́wí sọ wípé ẹni tó gbà díìsì wá ní mo sì rórí pa ọwọ́ lọ́rùn ànábì gba ọwọ́ ẹ̀ lọ́rùn ànábì kan ibi tó fún dé mamadu akọ́lọ́ rọ̀sùn kó ìsọ náà wá lẹ́yìn ìgbà náà ó ní àtúwù ṣe àwònáhùn wà nǹkan ní nǹkan pé kán nǹkan náà ni nínú àdíjù tó yege ẹran yẹn àwìn ni ẹran wípé tá a bá ti lẹ́ran àáfàn lẹ́ran padà nígbà tó ń dé gẹ́gẹ́ bí ara gẹ́gẹ́ bí villager ló bá bẹ̀rẹ̀ sí àbùkù ní ń pariwo ní ń pariwo ẹran mi kọ́ ń gbẹ́ran jáde ń àbùkù sọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ní kílẹ̀ ẹ̀mọ̀ bínú sí ẹfun ẹwọnú àgbàlá ẹfun lẹ́rùn torí pa àti lẹ́rùn ńlẹ̀ nìsín wọ́n bá wọnú àgbàlá ẹni tó wọ̀bẹ̀ bá jáde ló bá sọ wípé gbogbo ẹran bẹ̀ ló ju tẹ gbogbo ẹran bẹ̀ ló ju ẹran lọ gbogbo ẹran tó wà nílẹ̀ ló ti kíni ló ju ẹran rẹ̀ lọ ó ní àtú ẹfun ẹfun lẹ́yọ̀kan àfánàkún àfánàkún kọ̀tọ̀wà ẹni renú yín ó lẹ́ni ọ̀jọ̀gbọ́n ka ni àtàkùdù dẹ́yìn àkọlówá ní ìdá ha yìí wà ní ìdá wá fi ti lè kọ̀dọ̀ fi ní. nígbà tí nígbà tí yá naira tó sáré fi dáadọ́ méjì mu tó ní naira tó wá béèrè padà tó wá fún tó ti gélé sí ẹ̀dá kan ìdíyà ìwọ ń ni ó ti sallallahu ta'ala alaihi wasallam wàyín ara ni ọ́ àmọ́ nígbà gbà pẹ̀lú ìdẹ̀kùn ni gbogbo àwọn nǹkan wọ̀nyí fi pèpè sójú ọ̀nà ọlọ́run bá ní ẹjọ́ fún ilé ọ̀kan ẹnìkan sọ pé kí ni àdífì yẹn kí ló gbé jáde ó ní fàtàgáyà wájú rasulillah sallallahu alaihi wasallam ojú ànábì ti yí padà lẹ́ẹ̀kan náà ní ti bínú torí pé sí ọlọ́run lẹ́nu yẹn fẹ́ gbé yílẹ̀ ó ní ọlọ́run ọlọ́ọ̀lọ́run àtọ́lá àti àti yẹn ló bọ̀rọ̀ jẹ́ ó ti ṣe déédéé torí ẹ̀ nígbólóyìn ẹgbẹ́ pé àjẹ́ alítà ní lillahi ní dá ó sọ nítorógún ọlọ́run báyìí máa ṣá Allah tọ́lọ́ bá fẹ́ nìkan ọlọ́lọ́ nìkan gbogbo sọ bẹ́ẹ̀ lágbàjẹ́ ń gbádùn ọlá ni sọ ìṣẹ̀rẹ́ Islam ọlá ẹnìkan ló fi ń gbádùn ọ̀nà lè gbà sọ tí ní sísọ náà lọ́nà fi kẹwa ó parí ó smooth náà lọ́nà fi ọ̀bí abẹ́yìn tẹ́ sọ pa ọwọ́ ara ọwọ́ ẹnìkan ọwọ́ ọlọ́run ànábì sallallahu ta'ala sallam torí pé ń pèpè sójú ọ̀nà ọlọ́run iṣẹ́ tá a fẹ́ ká jogún ká lè mọ ewu tó wà bẹ́ẹ̀ ni wọ́n fi ń ka ọgbẹ́ eléyìí kìí ṣe iṣẹ́ kan tó jẹ́ sí àtakò fún òun tí àwárí nǹkan kan sọ mọ́ àbí tọ̀hún ò da eléyìí ò tọ́ tọ̀hún ò da àti àwárí kankan tó dáa mọ́ láwùjọ kìí ṣe ní ìsìlámù lélẹ́yìn wọn torí pé bàjẹ́ ti pọ̀ ni ní obìnrin kankan tó dáa mọ́ láwùjọ pé tìyún ò tọ́ tọ̀hún ò da wọn wà á rí nǹkan nínú ẹwà islam mọ́ wọn ò rí náà rí nǹkan kan kò rí bẹ́ẹ̀ o ànábì sallallahu ta'ala wa sallam wọ́n pè lópìdán wọ́n sì pè ní wèrè ẹ dákun ẹ sọ nǹkan kan fún wa lónìí tí wọ́n ń ẹni tí ń pèpè tó jẹ́ ìpèpè òdodo sójú ọ̀nà ẹ̀sìn islam orúkọ wo ni wọ́n pè wọ́n lónìí tí wọ́n ti pa ànábì àtàwọn ànábì ọlọ́run ṣáájú kò sí kódà ó burú ju tọ̀hún ìgbà náà lọ́hùn burú ju tòní lọ ni bí wọ́n sì ti ń pe ọkùnrin bẹ́ẹ̀ lónìí wọ́n ń pe obìnrin bẹ́ẹ̀ bí ìyá kan oní seventy eighty years bá ṣiṣẹ́ tí ó ṣe ìsìláàmù òdodo lónìí wọn láì wọ́n sọ ìyá yẹn ló kọ pẹ̀lú ọjọ́ orí yẹn àbí bàbá wọ́n sọ ló ká tó wá sọ pọ̀jọ́ ìròrí ni wọ́n bàjẹ́ wọ́n bọkàn jẹ́ lẹ́nu bí ń sọ̀sọ́kúsọ síta bá bẹ́ẹ̀ sí Islam tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ tó fi rán nábì sallallahu alaihi wasallam sẹ́rù káwùjọ òbúrú báyìí sẹ́wọ̀n kórílẹ̀-èdè ọdún òná gbogbo agbáyé ti bàjẹ́ tọ̀tún orílẹ̀-èdè yìí bàjẹ́ jù ọlọ́run má jẹ́ kí Nàìjíríà ó bàjẹ́ ẹ ti gbọ́ mi yé mùrùwá pápá yẹn sàmì kì í sì ṣàdúrà torí ó ti bàjẹ́ tẹ́ ẹ bá sọ pé ọlọ́mọdé tí nàìjíríà ó bàjẹ́ jù báyìí lọ kó tó dáa àdúrà lélẹ́yìn àmọ́ kìí ṣe pé àdúrà ní kọ́lọ́ ọmọdé kí nàìjíríà ó bàjẹ́ ó ti bàjẹ́ ọ̀rẹ́dì ọ̀kan nínú ojú ọ̀nà táàbì tún ṣe ni mò ń sọ yìí lónìí kókó nínú ibi tá à ń kà sí káka sínú ọpọlọ káwá ṣiṣẹ́ tọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n kan ní in absence of a, a, a, a righteous àbí a good person make yourself one kò sẹ́ni eré mọ́ láyé ìwọ ń kọ́ ìwọ gẹ́gẹ́ tó ń sọ̀rọ̀ nǹkan ó sì bẹ̀rẹ̀ kó jẹ́ number one tí wọ́n á kó gbogbo ìròrí kúrò lábẹ́ ẹ̀sìn ọlọ́run ó wá ku mú kankankan ìǹtẹ̀ ìfẹ́ mọ̀túnmọ̀ ìtara náà gbà náà kìí sì túnmọ̀ ẹ̀gangan tó túnmọ̀ sí mi ò mọ̀ ó ní àsìkò kan ń bọ̀ láyọ́rúkọ mínàlì islam ọ̀kan náà olùmọ̀ ló sọ kò ní sí kankan tó sẹ́kù lára islam mọ́ ìlàsìmò àforúkọ ẹ̀ islam muslim practical ò ní sí mọ́ làhàúlà wà làkúwàtà ilà bìlà wàlà mínàlì kùránì ilà rọ́sùmù kò ní sẹ́kù mọ́ lára alukuran àfojú ewé àfihàn kọ́ bẹ̀ nìkan kódà àwọn èèyàn sì ó sì tẹ̀fẹ́ sẹ́lẹ̀ náà bó ti tẹ́lẹ̀ ẹ̀rí láwọn Islamic University ẹ̀rí àwọn lecturer tó jẹ́ hafiz ní faculty of Quran yóò smoke wọlé ni yóò fa sìgá wọlé ni confirming. it ẹ confirm it wọ́n gbá àwọn kan wá sápá wà lẹ́kọ̀ọ́ ní Nàìjíríà yìí inú kíláàsì nìkan ní òfin ní bàtìgbà láti Egypt tí ẹ bá gbọ́ kìrọ́ a sheikh shaban la hawla wala quwwata illa billah ọ̀kan náà àwọn tán gbé wá ńgbà náà tó kọ́ èmi gẹ́gẹ́ tí mo ń sọ̀rọ̀ lójú ọmọ lọ́wọ́ wa tẹ bá gbọ́ kìrọ́ a ẹ̀ bó bá rọrùn ẹ mọ̀ ibi tó bá ti sọ́sẹ̀ ẹ lọ́pọ̀lá tó bá jẹ́ pé yóò di Quran sí ìlà ọlọ́run ọmọ ìpálí pé mú nínú ìgbìyànjú wà láàmìnà al-Qur'an ìlà rọ́fún ẹkàn rí pé Qur'an bẹ kò ní sífẹ́ rẹ̀ torí kó lè mọ́bà jẹ́mi àtẹ̀yìn ló fa oyé táwọn táwọn olùmọ́wò nìyẹn kì í sì pé nítorí pé bí ó ṣe wà nìyẹn ká mọ́ wàá kàkún mọ́ rárá torí kó lè mọ́ jẹ́mi kémi lè mọ́ jẹ́ victim àti wọ lọ́bà yẹn fi ń wá o ká lè gbọ́ fi mọ̀ èyí dáadáa ó dí ní àáfìrù tẹ́bọ̀ náà ni gìgísẹ̀ òjíṣẹ́ ọlọ́run ṣèjẹ̀ sí nígbà wọ́n da òkò bò kan náà jọ ọmọ tí wọ́n sọ lókò pa tán dáná sun tó jọ ilé yìí tí wọ́n da òkò bò ànábì sallallahu alaihi wasallam tí gìgísẹ̀ ẹ̀sẹ̀ ó sì ó sì fòyọ sáwọn eléyìí tó wọn fẹ́kẹ́ mi lọ ṣíjì ọ̀rọ̀ àsùn ọ̀pọ̀ ọ̀gá máa nábì lórí wà kún sí ọtúrùbà ìyàtù èyí ìsàlẹ̀ yọ bẹ́ẹ̀rí tá òjíṣẹ́ ọlọ́run ti lọ ayé san pátápátá tí ó sinmi sallallahu ta'ala alaihi wa sallam ẹ wo sọ̀lá àsùn lónìí fi masajidikum èmi àtàwọn èèyàn kan lájọ́ rìnrìn àjò níjò tí jẹrin ni àjọ lè kó kan àwọn tàjọ lẹ́sẹ̀kùn bẹ láàrin agbéra ní ibi lọ́gbùmọ̀sán bí alọ́sọ̀sọ̀ láti sóbì nìbàdàn abájà máa ọ̀ tó ipá àtẹ̀tẹ̀ gbéra rìn àjò yẹn àwọn sọ̀sọ̀ láti sóbì ní mọ́sálásí àwọn haúsá tó wà ní ọjọ́ ẹ̀sán àpẹẹrẹ tó bá ti mọ bẹ̀rẹ̀ mọ́sálásí yẹn tóbi ó kún dé ta wọ́n tọwọ́ bẹ nìkan kan lẹ́nu tẹ́nìkọ̀ kan fi ń sọ̀rọ̀ pé àà ah, ah, àwọn èèyàn yìí ti sọ láti láì ti sọ láti ìjúmọ́ mo ní ẹwà ti sọ láti zoro náà ń bẹ bí ó ti kún náà ní ẹwà ti sọ láti làásùrè ń bẹ bí ó ti kún náà ní mo sọ fẹ́ nìkan mo nígbà tí mo wà ní Mínà ibi tí mo ti sọ láti ìjúmọ́ tí n bá ti pẹ́ lọ́jọ́ kan ní orí fojú kan mọ́sídìdì àwọn àtàjọ ṣe júmọ̀ ni máa fojú kan masjid gẹ́gẹ́ tí mo ti sọ̀lá ìfojú kan tàbá pẹ́ ó pẹ́pẹ́rẹ́ díẹ̀ lọ́dọ̀ tàwọn ó burú jáì jù lọ́dọ̀ tí Yorùbá masjidu yàrá kan àbí yàrá kan àtààbọ̀ tó bá kún ẹjẹ́ mọ́bẹ̀ tàtọ́ àtúkọ́ masjidu ńlá ẹ̀sùn ọ̀sẹ́kẹ̀ ní ìsà ilé ìjọsìn mi dé ìjọ́sìn mùsùlùmí ẹ̀mà pẹ́kọ̀ sí láti bí jamiu gbogbo ẹ̀ síbẹ̀ náà ẹ̀bẹ̀ kọ́ abẹ́ ẹ̀rí ṣọ́ọ̀ṣì ló jẹ́ láti bí nítorí pé nígbà bá kún tán tán gbégi dáná àwọn èèyàn tán gbégi dínà àwọn èèyàn tún wà ń ta ẹnìkan ń sọ fún ẹnìkejì rẹ̀ ó ní ibi tí ẹ̀yin ti lọ lọ jọ́sìn ló ni tẹ́ẹ̀sì máa ń ráyè nílé ní six nídàájí o máa ráyè wọlé kèsì mọ́sídìí òru kànísà ni o tó ń bá kúrò nílé òun ní six o máa ráyè wọlé Khalifa As-Siddiq radiyallahu ta'ala anhu kí n tó lọ bẹ̀yìn ànẹ́bí sallallahu ta'ala sallam kò fi ọ̀rọ̀ apẹ́pẹ́ kò fi ṣeré rárá o kò síbì kankan kò sì tẹ́jà náà ó kọ lẹ́sẹ̀ sáwọn ọba kèfèrí lójú ayé ẹ̀ lójú tí ọlọ́run bá gbẹ̀gbẹ̀ fún ara rẹ̀ sọlọ́lọ́run tààrà sọlá àwọn tó fa lẹ́sà ya fa ya nínú wọn sọlọ́run fọlá àti wọn náà ya pé a recognize ẹ̀ eléyìí ni ó mọ̀ pẹ̀rẹ̀ fún wa lójú tí ọlọ́run ní mọ̀ pẹ̀rẹ̀ lójú tí ọlọ́run fúnra wa fún wa a recognize ẹ̀ wọ́n fa lẹ́sà lọ́wọ́ ẹni tí wọ́n fún wọn náà wọn sàhábà wọ́n sì ń fa ya lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run sì fọlá àwọn ya torí pé ìsìláàmù padà rúùlù ẹ̀ padà kàlífà sùdí ìkọ̀dí aláwọ̀ tààrà àmì bí wọ́n ti gbọ́ pódì tí ọlọ́run ti fayé lẹ̀ wọ́n ní wọ́n wá fi wọ́n jẹ kàlífà lójú ẹsẹ̀ lọ́jọ́ náà kò dọjọ́ kejì wọ́n lè jẹ́ ọlọ́run ti wọ́n lẹ́ni tó bá rẹ́pọ́ ọlọ́run ní sìn nù yín àti tó bá rẹ́pọ́ ànábì ní sìn sallallahu alaihi wasallam wọ́n là àmọ́ kánà yẹn abudulọ́ fàyín lọ́ hayun láyà mú tí wọ́n pẹ́ lọ́ọ̀ lẹ́ bá ń sìn ọlọ́run bá ti bẹ̀ ọ́ ọlọ́run bá kú o ẹ máa sìn ọlọ́run bá yín àmọ́ àwọn àwọn ikọ̀ ọmọ ogun tó ti jáde tí wọ́n wà ní ní boundary outskirt láti kóònù madina, wọ́n ti bọ́ta kí wọ́n dúró síbẹ̀ títà fi sin òkúta èyí tó bẹ́ẹ̀ kí n dáhùn padà láyé àṣẹ tó jùsọ́ lọ́wọ́ bá ti múṣẹ ẹ kàn sọ pé kí wọ́n dúró síbẹ̀ káfí yanjú káfí sèkú òjìṣẹ́ ọlọ́run wọ́n sèkú tán báyìí fa amọ̀rọ̀ bí ìmùdọ́ èyí wọ́n ní kí wọ́n máa lọ sí lójúṣẹ́ ọlọ́run ká ti lọ máa pèpè kí wọ́n lọ máa pèpè kí wọ́n máa lọ pèpè Islam sójú ọ̀nà sójú ọ̀nà náà ọ̀sẹ̀ yẹn bíbà níjọ́ ọjọ́ náà tẹ́lẹ̀ tó fa akọ̀dàlẹ̀ alìwòyẹ̀ tàwọ̀tá yára lójú yìí káwọn ogun máa lọ káwọn olùpèpè sójú ọ̀nà ọlọ́run máa lọ pèpè wọ arúsọ̀lá lè wò fúdà wà dùn án ó bẹ̀rẹ̀ tẹ́lẹ̀sẹ̀kẹsẹ̀ ọmọ rọ̀bà kakọ́ kí n fẹ́lẹ̀ ikùn mímbàrí rasulillah sallallahu alaihi wasallam ní mímbàrí ànábì náà wọ́n pa Umar makasọ́bì sí ibẹ̀ ni wọ́n ti gún tí fún sí jáde tó jáde púpọ̀ tí èsè díẹ̀ lórí salatu subhi Rahman ibn Awf òun ló parí salatu subhi báwọn mùsùlùmí jọ náà lọ́hùn wọ́n gbé mọ́rùn kàtọ́bì sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n ti kí a rẹ̀ wọ́n fi salatu ní fífúyẹ́ wọn ò kí mo fẹ́ fàyọ wọ́n kó ìfun sínú ọlọ́run kàtọ́ ọ̀rọ̀ díẹ̀ lọ́sàdá ni wọ́n á pàtọ́ jì ọmọrùn pàtọ́ bá wọn ṣe dáwà ni torí ọjọ́ kẹta wọn tó kó láyé ọjọ́ kẹta lẹ̀mí tó bọ́ wọ́n bá tún ṣe dáwà lọ nínú dáwà wọn ni pé àkọ́kọ́ nígbà tí dókítà fún wọn ní wọ́n ké sí tọ̀bí lọ́ba dé lọ́ba wọn fún wọn ní wàrà mu táǹpẹ̀ ní lábàánì ó ti jò nínú ìkun nísàlẹ̀ ni ó máa kàn sọ́ba ń sọ pé kí la rẹ́ sọ báyìí kí lẹ ní sí kọ̀ǹdíṣàn mi báyìí dókítọ̀ dókítọ̀ ni ẹ bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ kò sí hope ẹnu dáwà àkọ́kọ́ tí ọmọ ọ̀rọ̀ kàtọ́ ọ̀rọ̀ ṣe ní condition critical condition ló ní àkìní ọ ó bá ṣàdúrà fún ó nítorí pé kò sí hope yẹn ó ń gángan lòdòdó ọ̀rọ̀ pé mi ò lè rúlà èmi náà sì mọ̀ pásítọ̀ ọlọ́run ti tó ìyẹn ni pé kò tán ó yìn nítorí pé kò tán kò sọ pé bàbá ẹ sọ́sùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ gbádùn lógo ọlọ́run ẹ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó tẹ̀lé òun ni pé ó dápọ̀ èèyàn mẹ́fà ẹ̀yìn olórí inú yín ìjọba lọ kà fún ọmọ padà nínú àwọn mẹ́fà àwọn mẹ́ta sọ pé ẹyọ̀dá wa ó kẹ́yàn mẹ́ta ẹnìkan tún jáde ó kẹ́yàn méjì ó kú eh, Usman ọmọ afan àti ilé alibin àdìsọ́lì láàrin àwọn méjì làwọn ti ni wọ́n ti gbégbèsẹ̀ Abdullah ibn Umar ọmọ rẹ̀ gangan gbèsè 83 plus thousand dinar inú mọ́rù jẹ òun sì ní khalifa torí kò jẹ kankan ní owó ìlú àfi pé wọ́n fún tí wọ́n decide tí wọ́n mọ̀ fún tí sì ń gbà ó tún wá ń jẹ gbèsè sí ó wá jẹ eighty three thousand plus dinar dinar tá à ń gbọ́ òun láyé lóyún náà ni wọ́n wá ní ẹ̀wọ́ àti dubai ẹ̀wọ́ àti dubai ẹ̀wọ́ àti dubai tí ò bá pé ìyẹn ni pé kí wọ́n tó sinmi ní wọ́n bá gbé gbèsè lọ dáwà mi tún dáwà mi lẹ́ni tá a ti kófò sí nínú padà ohun tún ni pé ẹ bá ń ké sọmọ tí ń lọ rúdùn aláyẹlì gulam lọ́ba dé nígbà tó wá kí kálí ìfàrí ah, ah. àá fọ́sọ́ sókè ọ̀sọ́ ti kọjá kókósẹ̀ fọ́sọ́ sókè fàyínà wá ń kọ́ọ̀lì sọ́ọ̀bì aṣọ rẹ̀ ó mọ́ yóò ṣe tigítigí wà á kọ́ọ̀lì rọ̀bì yóò jẹ́ àmọ́ ọ̀lẹ́ntí bẹ̀rù ọlọ́run so kìí sásọ mímọ́ nìkan ni reason tó wà behind it yóò jẹ́ àmọ́ ọ̀lẹ́ tí ń bẹ̀rù ọlọ́run ìgbà téèyàn ńlá nìkẹ́ àmọ́ ti ń sọ ọ̀rọ̀ ìjẹ̀ mọ́ ọ̀rọ̀ wọn ti ṣe pàtàkì tí nira ò sì jẹ́ ó lè gbàgbé ẹ̀ sheikh wa musa al-Qarni wọ́n teach usul fiqh ní Islam University ní Madina ọwọ́ hajjun ọlọ́mọ àṣàlékún dáadáa wọn wọ́n wá jagun ní Afghanistan in 1981 mo wá ń gbọ́ kẹsẹ́ẹ̀tì tí wọ́n ṣe lọ́jọ́ kan ní Saudi Arabia náà mo ti ń bọ̀ wọ́n wá ń sọ̀rọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ ṣe èkó kan nígbà táwọn wà lógun wọ́n ju àdó olóró tó balẹ̀ sáàrin àwọn èèyàn tí gbogbo òfin ṣéèkù yẹn sì dálẹ̀ ọ̀rọ̀ ọmọrùn kàtọ́dù tó kọ́ lélẹ̀ ní 1981 between Afghanistan and Russia wọ́n láwọn sì kó ìfún sí gbogbo wọ́n sì kó síkùn ta ló mọ̀ tó bí ó bá ti dọ́kítọ̀ bọ́ bá dàrú sán gan dọ́kítọ̀ wọn ò lè tó wọ́n sàkó síbẹ̀ wọ́n sì fasọ dídẹ̀ náà làwọn bá ẹni ò lè rìn mọ́ làwọn bá ń gbé wọn sí nígbà tẹ́ni ò tìbọ̀ wọ́n ní tó yà wọn lẹ́nu jù kó mọ̀ mọ́ ń bí afáwà kan tí mò ń gbọ́ lẹ́kítọ̀ yẹn nínú ọkọ̀ wọn pé ah ta ní ṣe lẹ́kítọ̀ yìí wọ́n ní Sheikh Musa Al-Qarni ni wọ́n ní nígbà tẹ́ni ò bọ́ táwọn bá tún ti lọ bìkan àwọn tún jókòó bàbá àwọn tún jọ sọ̀rọ̀ wọ́n ní títí tẹ́mi fi padà bọ́ kò sọ pé yé yé ìnira ẹ̀pọ̀ ìnira ẹ̀pọ̀ wọ́n ní kálímọ̀ yóò jáde àwọn tó ń jọ ń sọ̀rọ̀ progress ni ọ̀rọ̀ ọlọ́run náà ni wọ́n sọ kàn yìí ojútọ́ ọlọ́run sọlọ́lọ́run sàṣálàm ọ̀rọ̀ ọlọ́run bá ló sọ kàn yìí ẹ sọ fáwọn bá kìí kú kírun fún wọn gbàtí ń dákú ẹ̀yìn tẹ́ fi fi hajj ẹwo ẹwo ẹwo bí tá a sin ànábìsí ẹwo mímbàrò ẹ̀ díẹ̀ ló fi ju bí ìsílẹ̀ àlọ́ àláyìn lọ́wọ́ síbi tá a kọ́lé sọ sí yẹn lọ kí wọ́n jákúlẹ̀ mẹ́ta láti bí kó tó débẹ̀ mu níbi tí ó ti dúró síwájú tí ó ti dìde nàró fáwọn èèyàn láti pèsè láà òjíṣẹ́ ọlọ́run sì ń dákú tó pé àìsàn yẹn lẹ́yìn hajjatul wada ájì kan tí wọ́n ṣe àìsàn yẹn náà ni wọ́n gbé dé Madina oṣù méjì ó lé náà lè ọlọ́run kó láyé ìgbà táìsàn yẹn le púpọ̀ jù òjíṣẹ́ ọlọ́run wọ́n gbé lọ́wọ́ ọ̀tún wọ́n gbé lọ́wọ́ ọ̀tún wọ́n gbé wọn lọ síbi tí wọ́n ti lọ sí sọ́lá fáwọn èèyàn wọ́n dákú wọ́n ń tají àsọ́là tí wọ́n ti kírun tí wọ́n ti ṣe sọ́lá yẹntẹ̀zúrúnà kàyà rọ̀sọ́lọ̀lá èyí náà wọ́n retí òjìṣẹ́ ọlọ́run èyí náà wọ́n retí ló bá yẹ lọ́wọ́ sọ pé mọ́rù àbàbákìrì sọ́lì bìnà ẹni ká bákìrì òkìrì fún nígbà tí nira yẹn pọ̀ títò látún láwọn èèyàn fi ráyè lónìí bàbá òkí ìyá òkí ọmọ òkí bẹ́ẹ̀ nìkan bá dúró mọ́sálásí wọ́n àìmọye àyè àìmọye àdúgbò ẹ̀rìn káàkiri àwọn àyè kò sí mọ́sídì ojútọ́ ọlọ́run wá tẹnu mọ́ nínú àwọn ọ̀rọ̀ tó kàn nìyẹn asọ́lá asọ́lá asọ́lá awárálẹ̀ kọ̀rẹ́tà àwùjọ yìí o tó yá pé àbá ìkókùn mùmí ní tàbá jẹ́ mùmí ní òdodo lóòótọ́ tí èdè pé ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ pé orúkọ ní ó kù lára ìsìláàmù tó bá yá o àwa la bá tún àwùjọ ìṣe kò sẹ́lómi tó lè tún ṣe mú láyé mo ń gbọ́ wà sí lẹ́nu bí ìjẹta àti jẹrin ọ̀kan náà àgbà nínú àkàrọ̀bíà Saudiya Sheikh Al-Fawzan Al-Fawzan wọ́n bá sàlékún dáadáa wọn wọ́n tó bá jẹ́ pé àwa tá a wà láyé lónìí ò bá ṣẹ̀sìn mọ́ tá a sàmójúkú òfúnra wa tá a ṣera wa lóṣùṣù ọwọ́ tá lè bá a sí lọ́hùn ta ni àlìúmọ̀ táwa ń rìn fáàsì tí ọba sẹ̀mí tí mo bínú tí ọ jálẹ̀ tèmi náà ṣe ọ̀tún bínú tí mi jálẹ̀ táwa làlìúmọ̀ ta làlìúmọ̀ tó kù láyé ó fi hàn pé ó ti dàrú lórí wa nù àfi ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rí pé iná ti wà láwùjọ tọ́pìkì míì entirely nìyẹn ìsọ́fù wọ̀sáwù wọ̀sáwù irọ́ ló pọ̀ mẹ́ ẹsẹ̀ tí ń dọ́gba gan-an tọ́kọ̀ ẹsẹ̀ ní ń dọ́gba tẹ́lẹ̀ tọ́kọ̀ òdọ́gba ẹsẹ̀ gan òdọ́gba mú lórí sọ́lá ká tó wá sọ ọkàn àpèjúwe pé bá a ti fẹ́ kọ́kàn rí ni ọ̀tá èèyàn paraku tó jẹ́ pé òní bá a ti mẹ́láyé wọ́n lè jọ tò sórí sọ́fù àti tí ó bá yá ayẹ̀ tí ó bá yá ayẹ̀ kó mi tó pé wọn fi ayẹ̀ nìkan sí nìkan tó ibi tẹ́nìkan dúró sí ni kó mi là sọ̀rọ̀ láti fún ìsọ́fù ọ̀sáwù ibi tẹ́nìkan bá dúró sí kẹ́nìkan wá wẹ̀ fẹ́ pé àà olórí bí ló tún wá dúró sí ibẹ̀ náà ni ó wà tó ẹ̀gbẹ́ tó kẹ̀gbẹ́ yẹn kò ní ìkan ṣe pẹ̀lú ọkàn ọkàn ti bàjẹ́ ẹ̀gbẹ́ kan kẹ̀gbẹ́ lásán ni torí àsìkò wa ń bẹ náà bá sọ̀rọ̀ àwọn tààlà kó ṣàtúnṣe wa o a gbọ́dọ̀ dákẹ́ pé àpèkò tó jóná náà táà bá pèèyàn sójú ọ̀nà ọlọ́run torí kó tàbá pèèyàn lẹ́sìn náà sọ̀rọ̀ tákùà ìyáyọ̀ lẹ́sìn ẹ̀yọ̀ náà sọ tákùlọ nígbà ta ni ń tàn ta ni ń tàn bá gbé kó bẹ̀rù kò mọ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò mọ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ à ń kọ́kọ́ ẹ̀gbọ́n gbọ́dọ̀ sọ pé sí tiẹ̀ dáhùn náà ẹ sọ̀rọ̀ fún un اللهم انزل الاسلام المسلمين واذل الشرك المشركين ودمر اعداءك اعداء اعداءنا اعداءك اعداء الدين اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم وفقنا لرضاك وارزقنا سعاده الدارين واكفنا همهما يا رب العالمين اللهم بدل لنا بدل لنا مكان ذو العزة ومكان الضيق فرجا ومكان الهول أمنا ومكان البكاء ضحكا ومكان العسر يسرا برحمتك يا أرحم الراحمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون قوموا صلاتكم